arákùnrin ṣe sùúrù. ẹ kí ni ń ṣẹlẹ̀ gan. ó ti wà mo nífẹ̀ẹ́ rẹ ni ní gbogbo ayé ó nìkan lóbìnrin tí mo nífẹ̀ẹ́ ó nìkan lóbìnrin tọkàn mi yàn ó nìkan lóbìnrin tọkàn mi fàṣẹ kò wá sí gbogbo nǹkan tóbìnrin fi tóbìnrin fi wọ ọkùnrin láyé tí ò fi wù mí bẹ́ẹ̀ kò sí gbogbo nǹkan tọkùnrin fi tan obìnrin láyé tí ti fi tán yóò wá fi mí lẹ̀ yóò rè mí ọ̀fẹ́ ọmọ tálíkà kan lára àdá kan bó ti wá kàkà kí eku mẹ́jẹ̀ sèse rẹ̀ ni àyà fi sàwọ́dà mi bí n bá ilé fẹ́ yín sàpá tí n sì mi. ẹ̀yin wá dúró n ti wá kàn kọ òun pẹ̀lú gbogbo òfẹ́ tó wá lóní sí sádà lọ́wọ́ ayọ̀ ọmọ fi lè ah ẹ̀yìn dúró ọmọkùnrin yìí ó kéwèé ni sórí ohun tá a bá fẹ̀lẹ̀ mú báyìí ni kì í bàjẹ́ ohun tá a bá ti fagbára mú ìmọ̀ nìní lára ni ẹ̀yìn wo ọmọbìnrin tí wọ́n ń lé lọ yìí tí wọ́n mọ̀ bóyá adẹ́dà ó ní ti ń dọ̀ ọ́ sí kó o lè bá a jọrọ̀ lọ́la sórí ṣẹ̀dá ènìyàn inú nǹkan mẹ́rin ni wọ́n fi wé adá àwọn kan látara omi adá àwọn kan nù ná yẹ̀rùpẹ̀ làwọn kan àwọn kan afẹ́fẹ́ So o wá rí bó ṣe rí ti ń sá lọ́hùn ó lè jẹ́ omi nìṣẹ̀dá àti ẹ̀ kí wò ó sì jẹ́ náà kò sì sí bómi àti náà sì lè ṣe omi ọ̀padà poro náà ni bóyá ògo rẹ̀ ò ní wúlò fún ọ ládẹ́dà fi ń tì í sẹ́yìn tífẹ̀ẹ́ rí òfin sí lọ́kàn rẹ̀ hmm. àmọ́ nǹkan kan téèyàn tún ń ṣe ni kò tún gba gidi sórí ọ̀ọ́lọ̀ ni tó o bá wá tù tó ń ṣe pẹ́pẹ́ furu fún ọ wá lè padà kọ́ padà ṣe tiẹ̀ tá a bá kọ́ pọ̀ tó wà nínú àkọọ́lẹ̀ yìí ẹ̀yìn kì í wá ṣagídì ẹ̀yìn ìwọ lọ ọba kò tó torí kò jó bí ó sinmi lóbìnrin máa. gbọ́kọ́ ẹ dákun mo fọ ọlọ́run bẹ̀yìn ẹ bá ń fọkọ mi lọ́rùn lẹ̀ ẹ má fẹ́ gbàlagbà tí yín rẹ́mọdé tèmi jẹ mọ́ ẹ bá ń fílẹ̀ mi mo ní nǹkan mi ẹ wá tí yín wájú ẹ bá ń fílẹ̀. ta wá lọkọ rẹ ọ̀hún o. táńtọ́lọ̀ ni àbí tàlàbọ̀sẹ̀. táńtọ́lọ̀ ọ̀hún tó mm. wá lọkọ rẹ tó sọ èmi ti gbà wo olówó gbàyàwó ọ̀lẹ mo ti gbà kò sì sí ní tó ṣe ọkọ rẹ èmi kìíní burúkú mo ti gbà ẹ̀ẹ́n kò sí tẹ́mi ó ṣe ìwà jẹ́ oyè yín olówó tó gbàyàwó ọ̀lẹ ìyá ọ̀lẹ́ ò lówó lọ́wọ́ ni bẹ́ẹ̀ ni ìyá ọ̀lẹ́ ò lè dáró ṣùgbọ́n ìyá ọ̀lẹ́ ń dà nǹkan mi. ìwà ìjòyè yìí pé kánnakánná yín ti nà mẹ́gà. ilé ọkọ ilé ẹ̀kọ́ ni ọ̀rọ̀ ọkùnrin àtobìnrin ọlọ́run ló dá wa pọ̀ ọlọ́run wa ní kájọ́ lùfẹ́ fúnra wa ẹlòmíà nífẹ̀ẹ́ àrọ̀ ìfẹ́ ọ̀sán ìfẹ́ alẹ́ àfi ká bẹ Elédùmarè o kífi àárọ̀ wa kò lè bá wa dalẹ̀ ọ̀pọ̀ ni tọkùnrin bá lọ báyìí tán bá fẹ́ra wọn wọ́n mọ̀ tẹ̀léra wọn sọ sọ obìnrin náà gbàyà àwọn àgbà tó bá wà wà ládùúgbò máa wò pé ah, àwọn ọmọ méjèèjì wọ́n mọ̀ fẹ́ràn ara wọn ṣèbí tán pé ń fẹ́ náà nù kí ló wá mọ́ méjì tá a wà wọlé ara wa tán àwa tá à ń gbẹnu bọra wa lẹ́nu tá à ń sáré tẹ̀léra wa tọrọ kékeré ọ̀wá tí ọ̀wá di táwa méjèèjì wá gbé àdá ọkọ bá máa fàdá lé ìyàwó rẹ̀ káàkiri ìyàwó náà bá mọ̀ ọkọ yọ jàjẹ yọ yà lásọ àwọn tí ọ̀wá mọ̀ gà tí wọ́n ń fẹ́ra wọn yìí tífẹ̀ẹ́ wọn dùn yìí àwọn wọn wà péjọba bì wọn wà náà parí ìjà fún ẹ dákun sẹ́ni pé ọkọ lágbàá ìdí eléyìí ilé ọkọ ilé ẹ̀kọ́ ni o ẹ̀yin méjèèjì báyìí ntí mo tó wù mí kẹ́ ẹ ṣe ni pé ẹ fọ̀rọ̀ yín lé Elédùmarè lọ́wọ́ k'Elédùmarè ó yàn fún yín ẹni tí Elédùmarè bá yàn fún lórí ilé ọpọlọ ẹ má sáré ẹ má kánjú tó ti yẹ yín Ọlọ́run ó dá yín láre. ẹ ṣe ìyàwó ẹ ṣe ìyàwó ọmọ kéènì ṣẹ́gbẹ́lẹ́ ní tí Elédùmarè bá yàn fún ní gbélé ọkọ gbádùn. Hmm. Táyọ̀ lolú mi ẹni tí Elédùmarè bá yọ ọkọ rẹ̀ láti inú fọ́nrán ìyá rẹ̀ irú wọn náà máa sọ pé wọ́n lórí ọkọ wọn. bẹ́ẹ̀ni Elédùmarè ó fún yín ẹ kárí ọkọ mi ìjì rẹ ẹ bá ń kíyà yín o. ẹ ṣé o. wá ní abẹ́ ní lọ. ó mọ̀ pé obìnrin lè mí kí n lè gbà á. ẹ sáà lọ́kọ bẹ́ẹ̀ sì lọ́kọ ẹ lẹ́gbọ̀n ọkọ bẹ́ẹ̀ sì lẹ́gbọ̀n ọkọ ẹ lẹ́gbọ̀n ọkùnrin. mo yọ̀dá mo yọ̀dá sàpò gbé lọ. èsì wà lọ́wọ́ bá rí bákan náà. mo gbé lọ mi ò gbé lọ. a máa ń ra. mo máa kọ́ kó mọ́ ọkọ̀. ìrìn ni mo fi ilẹ̀ ń ké sí. áwù kò mọ́ ọkọ̀ kò mọ́ ọkọ̀ ah, ah. bọ́ ọ lọ́dà. a ah, lọ bí a ti fẹnu rẹ̀ gún kan mi. mo jẹ́rìí rẹ̀ kòkòrò jobijobi. kòkòrò dúàrè àtọmọdé àtàgbà ń ah! bomi kò sì lè rẹ̀ mí. ó dábọ̀ fún bàbá. ẹ bó bá rí bákan náà ẹ ṣe wò. kọ́lọ́ ń ṣàánú wa. jẹ bẹ́ẹ̀ pẹ́ ah, àwọn igi kò tiẹ̀ dúró náà kankan ó kàn sáà ń jó wuruwuruwuru. nígbà tá a ti rí nǹkan dáa kan ara ló léyìn náà bẹ́ẹ̀ náà ara alẹ́ ẹni mọ̀. ilẹ̀ yóò gbọ̀rọ̀ lójú ọmọ ọkọ kò mọ ọkọ obìnrin lẹ ké ẹ wá àyìn dákun ojú ò bá tó lè ojú mọ̀ ń tara lé e ṣé wọ nìkan lóbìnrin ni òní kété jìn òfin ọ̀la kété jìn òfin áá ṣé kété nìkan ní ibẹ̀ lọ́fìn ni ṣé ìwọ nìkan lóbìnrin ti ń bẹ láàrin ìlú ìní arúgbó tí a náà sọ gèrè èkìsà wa ló gbà rí èmi ló ti á rí tó fi jẹ́ pé wọ nìkan ní gbogbo ògbà ṣé kí irú ọ ni. ó yẹ káàánú mi àmọ́ kẹ́ ẹ tó lè káàánú mi ọlọmọkọ rẹ wa ọmọ ẹ̀gbọ́n rẹ sí ẹ̀gbọ́n ọkùnrin bó o bá lọ́mọ ọkùnrin ọkùnkùn mọ̀ pé ìmọ̀ ọkọ̀ bẹ́ẹ̀ ni ìkókó òdúrà ni àtọmọdé àtàgbà ní indomie sí wọ́n wá ṣàlàyé bí mo ṣe ṣe wọ́n báṣubàṣu kọ́ tó lè káàánú mi. ṣé kì í ru ọ nìkan mọ̀ ọkọ bí wọ́n ti ń bọ̀ wí bẹ́ẹ̀ ló ń gbé ka wọ́n ah, sì sí ọ ní ṣé wọ́n nìkan nínú ìlú yìí àfi pẹ́pẹ́pẹ́ ọmọ gbé káàkiri ah, ọ̀gá lára ẹ̀. etí rẹ̀ di ń gbà ọmọ ní àtọmọdé àtàgbà ní indomie sí bóyá yín wà lọ́kọ bóyá yín ní lọ́kọ ó dọwọ́ ìdùnnà lókè. ẹsẹ̀ o ọba ah, ah, ń bẹ̀ iṣẹ́ ọ̀ka ẹ̀ máa ah, bá lọ. fẹ́rẹ̀ ẹni tá à ń bá kí lórí ọ̀rọ̀ afẹ́ra ni àfẹ́rẹ́ ẹni yóò ti sú èmi o. a <laughs> kò kí ni sọ ni mo ní kí ni sọ sẹ́mi ló yẹ oṣù ni àbí wọ ẹ ọ̀n sọ̀rọ̀ fífẹ́ ọ̀n sọ̀rọ̀ fẹ́ mo ní ọwọ́ àṣetọ̀ rẹ lórí mi ọkọ̀ ọ̀sẹ̀ kankan ọwọ́ ni sọ àìtẹ́sẹ̀ kan bodò ọ̀ni tí ń fà. igi gbogbo ẹ̀ bọ́ àyọ̀ igi gbogbo ẹ̀ bọ́ ìyàwó tá a fẹ́ gbé ni tí kòkò gbé sọ̀rọ̀ kọjọ́ ìgbéyàwó ọ̀yẹ̀ hmm. ọjọ́ ìgbéyàwó ọ̀yẹ̀. yóò yẹ o ẹ̀gbọ́n mi yóò yẹ ah, ah, èmi ló dé gan-an ìwọ ọmọbìnrin mébí mo kìlọ̀ fún ọjọ́ òní pé kò fẹ́ gbọ́n mi sílẹ̀ bó bá tiẹ̀ máa bẹ́ gbọ́n mi sọ̀rọ̀ ṣé bí òru ọ̀gànjọ́ ni aṣẹ́wó olójú kòkòrò. dákun ní sùúrù o sẹ́mi lọ́n bá sọ̀rọ̀ tó ń fẹ́ júgbó tó ń fẹ́ fún gbòòbá hàn ẹ́ kẹ́mi ò dẹ́yìn lẹ́yìn ẹ̀gbọ́n rẹ̀ àwa ni ẹ̀ mo mú wábì kan lóru mò ń bá sọ̀rọ̀ ṣé wọ́n dásìkò ọ̀rọ̀ fẹ́ lọ́kọláyà lọ́tọ̀ ni ẹ́ ọ̀wá ni ẹ̀ kẹ́mi ò dẹ́yìn lẹ́gbìn ẹ̀gbọ́n rẹ̀ ńgbẹ́ ẹ̀gbọ́n rẹ̀ wá kọ̀ tó lóhùn òdẹ̀yìn. ìwọ̀n yìí dẹ́yìn Eh? ẹ ah, lónìí lẹ dẹyìn ah, lónìí lẹ gbọ́n mi yóò dẹyìn lẹ́yìn yẹn lójú mi ni yóò ṣiṣẹ́ ní kí ni kó o yá yìn wọ́n ti dúdú mi àfira ẹni ẹni ó kúrò yá yìn o. ayọ̀ ni kíyàwó tèmi ó kú bí n bẹ ìdè ẹ̀yìn ọ̀fẹ́ yọ̀ ọ̀hún pọ̀ mọ́. Ah, ẹ̀yìn dẹ́yìn bẹ́ẹ̀ dẹ́yìn ọ̀rọ̀ lọ ti sọ mo jà sí o mo mo jà sí o ẹ̀mí ò lè tí n bá lẹ́rán ọ̀jẹ̀ serú ẹ̀ tẹ́gbẹ́ mi sílẹ̀ fún mi kémi ò máa lọ lẹ́nu. mo ní o máa lọ aṣẹ́wó aṣẹ́wó ẹ̀gbọ́n ẹ̀gbọ́n rẹ dà. èmi lè ṣe yìí. àló ń yá lè. bẹ́ẹ̀ bá yá lè yọ ọyàn wọ́n ní òlé ní ìtẹ́gbẹ́ ní obìnrin tó bá lọ́kọ tí ọ̀la lè yọ ọyàn. ọ ah, ah, èkó sì pa pé. ẹ jẹ nǹkan bẹ́ẹ̀. ní mi mà sì fẹ́ bẹ́ẹ̀ o kí ló dé tó jẹ́lé ọ̀rẹ́ rẹ ló mọ̀ mú mi wá ṣé mi ṣe é mú ni. Ah, àjàdí oh. máa fẹ́ kó ṣe sùúrù màá fẹ́ kó ṣe ọ̀pọ̀lọpọ̀ sùúrù. ṣé wo mọ̀ wípé nǹkan téèyàn bá fi pamọ́ báyìí ló máa níyì hmm. tó bá tásìkò wọn fi hàn kì í tásìkò ni ṣe sùúrù o máa fẹ́ kó ṣe sùúrù pẹ̀lú mi. ó dà bẹ́ẹ̀ tó bá jẹ́ bó ti fẹ́ náà hmm. kò burú. ilé dé lójú rẹ kọ́rẹ́ lọ́wọ́ báyìí mo nífẹ̀ẹ́ rẹ pọ̀. ìfẹ́ rà kìlò ni ta lè léyìí àfúrà dé kí ẹ mọ̀ wò pàkó rẹ lọ. Ah, ah, ẹgbẹ́ mi èsì sùúrù àlejò mi ni. àlejò wọ ta ni ta ló sọ fún ọ pé o ti tó lálejò. mi ò nífẹ̀ẹ́ sí gbogbo pálapàla yìí àlejò mi ni. èmi lèmi ń ṣe pálapàla ayọ̀ ni ọ̀ya yé mọ̀ wò pàkó tiẹ̀ lọ báyìí kí kìkìsẹ́ rẹ ọmọ kan lẹ́sẹ̀. ìwọ ń lálejò ah, <laughs> pálapàla èmi eh, ò nífẹ̀ẹ́ sí gbogbo ìtẹ́ǹsẹ̀ yìí o èmi ò nífẹ̀ẹ́ sí gbogbo ìtẹ́ǹsẹ̀ yìí o ṣé mo dọ́mọdé ni. Ah, àgbà náà mọ̀ kàn wọ náà nù ọ̀dà àjókòó. ẹ fi mí lọ jẹ. ọyà àjókòó. ayọ̀ ni mo ní kó o jókòó. jókòó. ṣé o ti lẹ́gbọ̀n mi ni. yóò mọ̀ wípé ní tí ò bá ní ìyá kì í dé gbẹ̀yìn kí ló dé àtijọ́ kò sí bá a ti fẹ́ jọ sí ní kí ìgbà tí ẹ bá jọ sí iná la lè pè lọ́nà. yorùbá para rẹ̀ kó lè ní bàjẹ́ ṣé bàjẹ́ bá kú tán kò ní dé ìpàdé. ọmọdé yìí má dẹ̀tẹ̀ tó bá ti lè dánú gbogbo ẹjí ó dà ọkùnrin ọkùnrin lọ sọ di ìyàrá yìí mo ti wá lérò wípé gbogbo tí ń sọ òtítọ́ ni àná. ẹ ẹ máa jáde ni ìfẹ́ òótọ́ làjáde ní sí mi. ọ̀dà sọ́ọ̀bù ti ń bẹ̀rẹ̀ wọ́n sọ ohun tó ń sọ yìí ẹni ọmọ ìdílé ìwúgbà ó yẹ wá lọ pé èyí alába òtún mẹ́ta lọ lẹ́yìn ìwọ àtẹ̀yìn dání tó sì kẹta kò síyà kò sí bàbá ó sì lẹni tí ò níyà torí tó bá ní kankan ní ọ̀bà rẹ̀ níjọ́ tí wò rí obìnrin lọ́dọ̀ mi níjọ́ ọmọ lẹ́mi ó ṣe ni mo mọ̀ sí i ọ̀ya sàdé fún mi nípẹ́ nìkan kan kò ní dọ́dọ̀ rẹ mú tí ìtàsìkò lẹ́ni tí mo mọ̀ wípé yóò ṣèyá àti bàbá fún ọ tí ó fi wá dọ̀ mí. ìtìsàdé fún mi ẹnìkan kò ní wá bí mi gbọ́. kárí kárí adélẹ́rẹ́ rẹ̀. àfimílẹ̀. ọjọ́ ọjọ́ tí ọmọ ṣe kiri ni olórí gẹ̀ǹgẹ̀ tó sì rẹ̀ ni àfi tí ọmọdé bá pariwo. àfimílẹ̀. wọ́n jẹ́ rẹ́nì kankan mọ́ o ẹ̀ ò sì lè rẹ́nì kankan lọ́dọ̀ tó ní náà. ẹlẹ́wà làbúrò ti ń lé mi lọ́dọ̀ òbí tèmi náà ń lé e padà lọ́dọ̀ ọkọ rẹ̀ elédùà aláìyí ọmọ yé mi orí mi mọ̀ jí ráyà rí fẹ́ jí ráyà tí ó sì bí ìyá mi mọ̀mọ̀ jí rẹ́ni tí ó lè mi kó lọ́dọ̀ olóore mi. ọ̀dọ̀ ẹlẹ́dàá mi. má bínú mo mọ̀ pé mo ti ṣe ẹ. kí ló mọ̀ tó o ṣe. èmi nítorí àdéhùn àná. èmi ò mà gbọ́kàn ládéhùn rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ sọ ọmọ bó ṣe rí ọ̀rọ̀ rẹ̀ dàbí ọ̀rọ̀ akọ adìyẹ àti abo adìyẹ ni sọ́ọ́rí tí akọ adìyẹ bá ti fẹ́ gun abo adìyẹ yóò ní ìkọ́lé fún ọ ìràlẹ̀ fún ọ ìkọ́lé fún ọ ìràlẹ̀ fún ọ wọ́n bá ti wá gunra wọn tán <laughs> tí àbọ̀ adìyẹ tó gbọ̀n yẹ bẹ̀bẹ̀ sọmọ tí ń wí. ilé tó níwọ̀ ó kọ̀ fún mi kọ̀ ilé tó níwọ̀ ó rà fún mi kọ̀ ilé tó níwọ̀ ó kàn fún mi kọ̀ akọ adìyẹ yóò wá dá lóhùn pé àwa dàpálẹ̀ bẹ̀rẹ̀bẹ̀ á ní sọrí sẹ́kàn lápá mi ni adìyẹ mo ti mọ̀ pé ní sẹ́lẹ̀ wọ́n. ọ̀dà o kí wàá ní mo ṣe fún ọ tó fi ní mo ṣe ọkùnrin ẹlẹ́dàá rẹ. a dáa fún ọ ọ̀sẹ̀sẹ̀ béèrè ohun tí mo fẹ́ kó béèrè látòórọ̀ ni sórí tibí tó o máa ń fún mi o ah! Àdìó mo gbádùn kínní rẹ tó o wá gbé pamọ́ fún mi ní dùn. fún tó wá sọhùn tí ó fi di ọ̀túnla ò ní lọ. Àdìó ètí ẹ̀ wá nílọ lọ́la ó di sán kí n tó kúrò ní àyìn. isán bẹ́ẹ̀ ni fún sán tó wá sọhùn yín fẹ́ san ọ̀pá. iṣẹ́ onúlé. kó tó pò nígbà. ọmọ ọkùnrin tó fẹ́ pa mí ni tó fẹ́ pa mí ni. Ah, ọmọ ẹ̀dọ̀ mi ò yé yé ọmọ ọkùnrin tó fẹ́ pa mí ni. yé. tó fẹ́ pa mí ni kí ló dé gbọdọ̀ tó ti gbàgbé ni. sọ́ọ̀mù pé mo nífẹ̀ẹ́ rẹ ni eh, mo sún ìfẹ́ lẹ́yẹlé ni tó fi ń bó nílé kú ìfẹ́ làdàbà ní tó fi ń fẹ́ wà tó tó hàn ní ìfẹ́ láfẹ́fẹ́ ní tó fi ń ṣàtọ́kùn fún jókòólé rọ̀ wàràwàrà kí ni wọ́n ń sí ọ jẹ́ àparapọ̀ ká kó pọ̀ ká dì kan. tó o tún ti bẹ̀rẹ̀ ẹ́ o tún ti bẹ̀rẹ̀ rọ o ti bẹ̀rẹ̀ yọ̀ rẹ. Ah. bí mo bá fi yọ̀ sí i kò sí tó burú dùn bẹ́ẹ̀ àti pé ọmọ pé ọbẹ̀ tí ọba níyọnu ọbẹ̀ wọn a máa dà tẹ́. wo ó dá mo ti gbọ́. ẹ sọ mo kàn fẹ́ kọ́ ọmọ ni pé èmi ò lépa rẹ mọ́ o kódà gbogbo bí mo ti mọ fagídí fẹ́ wáfẹ́ rẹ̀ ó ti dópin mo fi ọlẹ̀ mo sì nífẹ̀ẹ́ rẹ̀. má gbàgbé kí kìnìkìnì kí lọ wá rẹ́ mi létí ṣé yamayama tó ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ń ṣe kàntàkàntà kì í ṣe náà lèmi ọgbà ìwà àgbọ̀jọ̀kọ̀jọ̀ ṣé bó ti ń ṣe kó tó ń tó wọlé mi nìyí ọwọ́ wọlé ẹni mi ẹni mi ní fẹ́ ká ọwọ́ sọ pé ọwọ́ yanu pàgà wọ́n ìfìyà jí ọ́ kó tó sọ pé òní gbọ́ tèmi èmi ni òní fẹ̀yìn nígbà yẹn ìfìyà jí ọ́ ìbọ̀ láwọ̀ jẹ́ ń bọ̀ lójú fojú ẹ gbọ́lẹ̀ wọ́n wọ́n rìnrìn rìnrìn. ìkà ni ọ ọtún bú mi. ìkà ni ọ aláìda èèyàn sì ni ọ. ọtún máa fọwọ́ gún mi ná ṣé ọmọ kóṣù ni wọ́n wà ní. tí mo bá rẹ ẹ kó tí mo bá la ọkọ ìbò. bow, now bow. ṣé tiẹ̀ mẹ́ntì ń kí. a mọ̀ ọ́. ṣàìmọ̀ fọlọ́kọ lóná odò wo ni yóò sọ pé òun ọmọ gbà rẹ̀ àmọ́ àmọ́ àtúmọ̀ àtúmọ̀ ojú bó ṣe máa rẹ̀ lọ. ó tiẹ̀ dá bẹ́ẹ̀ mo ní ìpàkíyèsí yín náà tẹ́lẹ̀ ni pé kò mọ̀ ọkọ̀ ní kí yín o kò mọ̀ ọkọ̀ ní lọ lọ́fẹ̀ẹ́ lófò yìí o nínú gbó ẹni mọ́ ọ lọ kẹ́ẹ̀yà ṣẹ́ o. wo ó wu èmi kémi ò fi ẹ̀yìn kọ̀ máa kọ̀ nílẹ̀ ó wù mí. ìkí ọ̀gẹ̀dẹ̀ wa lè ní kò tó ń tà yá dáa bẹ́ẹ̀ ebi kí wo mu lórí ni kémi ó ti fà lẹ́sẹ̀ kí wo sì máa báṣẹ́ lọ. ṣé pé kò jù bá ń lọ. kò jù bá ń lọ. ó ah, ah. dá mi lójú kó o ṣe fún mi. ọ̀dà jáde tó yára sí jáde tó yára sí. Elédùmarè Elédùmarè ó ti dákun kó fún mi láya tí ò ní yá mi fún mi láya rè aya tí ò sí bí ìyá mi tí ó yá dáadáa lọ́ọ̀dẹ̀ mi tí ò ní wúwa òyà tí ó pè kọ́ yarun mi débi páyà lọ́tọ̀ọ̀tọ̀ ibi wọn ní bọ́kọ bá sórí rẹ̀ aya rẹ̀ ló ya dáadáa lọ́ọ̀dẹ rẹ̀ lẹ́dùnmarè fún mi rẹ̀. ọ̀rẹ́ mi kọ́mọ ọ̀nà mi ni wọ́n ní rọgbò ní ní fọkọ mi lẹ̀ fọkọ mi lẹ̀. àmọ́ mo ti jí òye pé atọ́kọ o àtìyàwó o wọ́n ti deegun ẹran àdọ̀bálẹ̀ jẹ́ ní fájá. ó mọ̀ wá ga o sórí ibu ni kò yé mi o kí ló fẹ́ fọkọ rẹ̀ ṣe gan kọmọ tí ń tí wọ́n fọkọ rẹ̀ ṣe o jẹ́jẹ́ mi mo jókòó yẹ̀ wù mí tọkọ rẹ̀ wá bá mi. ó mọ̀ wá ga owó ọ̀rẹ́ mi àdúrà táwọn ọmọ ìgbà lọ́wọ́ elédùà ni pé àsìkò kásìkò táwọn ọba yàn ọkọ̀ wọ́ọ́rọ́wọ́ báyìí nìkan lọ́hùn sí fún wa o. àṣẹ oní náà tiẹ̀ ti kọ́kọ́ rẹ̀ lẹ̀ kó máa dì sọnù ǹgbọ́ bá yẹ ọlọ́run ò yàn tèmi fún mi. olówó yín kí ló ṣe yín ẹ olówó orí mi àyànfẹ́ mi ẹni bí ọkàn mi ò sì dákun kí ló ṣe yín ìfẹ́ mi kẹ́ ẹ̀ tiẹ̀ sọ̀rọ̀ kẹ́ ẹ̀ tiẹ̀ sọ̀rọ̀ ẹ́ kí ló ṣe yín. tí n bá sọ fún ọkọ gbọ́dọ̀ má tẹ́ ọ lọ́rùn. yóò tẹ́ mi àwa méjìlá jọ jókòó báyìí Elédùmarè ló kẹta wa o kí n sọ <laughs> mo ṣe jókòó torí bó ṣe jókòó yìí iná mi ń rú iná mi ń rú gidi gan ni o mo fẹ́ kọ́ kẹrù ẹ kó o sì bóde nfi ọmọ sẹfẹ̀nì. baálé mi kí ló dé ewu mú sí fún yẹn sì dákun ó dáná tó bá lẹ́sẹ̀ kẹsẹ̀ tí wọn lọ ọ̀tẹ̀ mi ọwọ́ ọ̀tẹ̀ mi kankan ìbomi fúnra ẹni ló tọ́ta ṣé mo ní mọ sọ̀rọ̀ ni tẹ̀mí múra mi ni ń wò rere ó sì ní kí n sọ ohun tí ń bẹ lọ́kàn mi mo sì sọ ohun tí ń bẹ lọ́kàn mi fún ṣe lọ́tún á di ohun tó máa gbé kí n sọ̀rọ̀ mọ́ o ìwọ ló ní gbogbo gbàǹdùkú yìí mo fẹ́ kó o kó sọ̀rọ̀ mi yé o sì kó má kó o kó o bọ́ta yẹn ah! èmi ò lọ ibì kankan òyìn lọ ibì kankan ṣé ní gbogbo àwọn ìyàwó yín yòókù tán ti lọ ó tẹ́ wọn lọ́rùn náà ti lọ ibi tẹ́mi ó jókòó sí mu ni kò sì sí ẹni tí ó gbé mi jáde. kò ní lọ ibì kankan olùyọba tán kì í bòǹbò ní ìsìn ara alẹ́ ọ̀tọ̀ máa wá ìfẹ́jọ́ lálẹ́ ní bí sọmọ pé èmi ẹ bọ́ sọ̀rọ̀ sọmọ pé èmi ẹ fẹ́ ẹnu bọ́ sọ̀rọ̀ tí mo bá kẹ̀hún gidigbo tí mo jẹun kunkun ná sọmọ pé lọ́mọ akẹ́ wẹ́wẹ́wẹ́ ò ní lọ àbí èmi lọ́mọ àsọ̀tàn bí ìyàwó kéne ti lọ bí kejì ti lọ lọ́mọ àsọ̀tàn bẹ́lẹ̀ kata ti lọ ọgbà wo wọ́n bá kọ̀ tó ní lọ kàn sórí fèrèsé máràtá ni ń yọ ń yọ tádẹ́gùn ọmọ gbàsùkò ọyẹ la wa yọ máa fẹ́ sí ọ yọ máa fẹ́ sí ọ gẹ̀ẹ́lì ni ẹ̀ sọ̀rọ̀ mi yọ ngbọ òtútù tó wá fẹ́ ọ tó fẹ́ ọ lóyún fúnra ẹ ló bóde tó bá kọ̀ tí ènìyàn rìn fúnra mi ní gèrè òlé lọ ẹ ń lọ yọ agẹdẹgbẹ ngbà máa yọ agẹdẹgbẹ bíi méjì bíi mẹ́ta sọmọ pé jòdè ènìyàn rọ̀ sí àti gbogbo dúkìá gbogbo àwọn pẹ́tẹ́lẹ́ eh, pẹ́tẹ́pẹ́tẹ́ tó kó ká kiri àwọn pàǹdùkú tó kó ká pẹ̀rẹ̀ kẹ̀kẹ́ yẹ́kẹ́yẹ́kẹ́ tó kó ká náà lé lọ́ba kó tẹ́kùjọ bá pa gbogbo ẹ̀ fúnra ẹ lóbòde òní lọ. ẹ wò ẹ bá lè mi rin mi ò lọ ibi kankan kódà kẹ̀kẹ́ wo obìnrin lé ikọ̀ wo lẹ́yìn yìí ní dìde kún òbí. má dìde má dìde yín sì dẹ̀dẹ̀ kú dẹ̀ sí ọ ọ lọ ọ lọ èmi mọ̀ lọ lẹ́rọ̀ bá èmi ló mú dìgà. mo lo òkun mo lọ ọ̀sà mo lọ ibi tó jìnnà rírí mo dúró lẹ́sẹ̀ kùkú kí n lè bá aráyà tí ó ṣe bí ìyá mi nítorí wípé yorùbá lẹ́ni tá a bá sún lù lájà rìn pálù. ẹ dákun ẹ bá ń wáyà tí ó sì bí ìyá mi. àjàsá ayápọ̀ ọ̀ kódà ọ̀pọ̀ ju èèpẹ̀ lẹ́lẹ̀ lọ àmọ́ abánigbémọ̀ yanni ni ò tó nǹkan kan àmọ́ bó ṣe wá ní aya tí ó dàbí ìyá ló ń fẹ́ mo ṣèrànlọ́wọ́ kan fún un wọ́n fún ọ lọ́sẹ̀ kan ọ lọ wẹ̀ ẹ́ bọ́ bá ti wá wẹ̀ ẹsẹ̀ nǹkan báyìí obìnrin tó o bá kọ́kọ́ pàdé lójú ọ̀nà báyìí tó o kọ́kọ́ fojú rẹ̀ kàn báyìí o ní ìyàwó tí ó bọ̀ kalẹ̀ tí ó ṣe bí ìyá rẹ̀. ẹ ṣe mo dúpẹ́ o mo dúpẹ́ o ẹ̀yin ìgbà wo lẹ́wàá fún mi ní ọ̀sẹ̀ o. kò tó kù ní àyìn náà ni. obìnrin lẹ̀ ń ké sí i. <laughs> ìkòkò òdúrà rèé ọmọdé tàgbà ní pọnmi sí. wo bó o bá fẹ́ o bó o bá kọ̀ sórí lónìí gangan ní pọnmi sí kòkò òdúrà rèé tí ó sì kò bá kẹ́. sọ <laughs> kù sí bí kan ni ẹ̀yin mélòó. ó nìkan ni. èmi nìkan ni èmi nìkan ni. bẹ́ẹ̀ni ó nìkan ni ọpọn mi sínú òkú. èmi nìkan ni. <laughs> kọ́ ọ tẹ̀sán téèyàn bá tiẹ̀ wá gbé panla wá tó fẹ́ fi kan yọ tèmi yóò jẹ́ panla tó rí pò ó ah! panla tó rí pò ó àmọ́ panla tẹ́ gbé wá ìkiri ó ti rìn ah! ìkókó ọbẹ̀ yẹn ló sì fẹ́rin gidi ẹ lọ pọ̀ sí wá ẹ lọ pọ̀ sí wá bẹ́ẹ̀ ni mo sọ. o sori tẹ wà mí. ẹ mọ lọ ah! àwọn olórí ọmọ bọ̀. àjàsá. kí ló wá sí lọ́nà odò. mo wá sí lọ́nà odò. láǹfààní irú yín náà ni. ìwé ẹlẹ́gbin ni mo pàdé bí mo ṣe wẹ̀ tán lódò. olóore rẹ mo jẹ́. a kò gbọdọ̀ jó mọ́ mi kò gbọdọ̀ jó. òun ni. ẹ̀ẹ̀mí ni mò ń sọ yìí. gbogbo ayé ló ti mọ̀ ẹlẹ́gbin. ìyàwó rẹ tó fẹ́ náà tó fẹ́ tí ó gbénú ọ̀dẹ̀ rẹ dọjọ́ alẹ́ ọmọ pẹ̀lú ẹ̀gbin lọ́la ń gbé ni ọmọ pé tí ó fara yọ ládàndàn ni kò fara yí ẹ̀gbin àwa tá à ń sọ̀rọ̀ àwọn èèyàn àwa tá à ń sọ̀rọ̀ yìí gan lọ́kùnrin lóbìnrin ọmọ pé inú ẹ̀gbin la ti jáde wá ni ọwọ́ alẹ́ lẹ́gbin ni hmm? bàbá sì ti mọ̀ pé ọtí ọlọ́run kò sí wàhálà fílẹ̀ mọ́fẹ́ mọ́. tó ń wá àlàyé tí ó sì bí ìyá mi. bẹ́ẹ̀ni o. ọ̀dà ṣé tí mo bá ṣe tán tí mo ní mo fẹ́ fẹ́ sínú yóò dùn sí. kí ló dé. èwo làbùrọ̀ mọ́ dùn mi ń bẹ̀ tó yẹ pé ń tẹ́lẹ̀ dáa rẹ̀ yàn ni yóò dùn mi dáadáa fẹ́ ẹ̀ bọ́ bá sì mọ̀ pé òwú ọkọ̀ pọn dandan o ó ti tàn ọ̀ká rẹ̀. bàbá mo ti kórè ẹ̀fún rí tó ṣe pé ó nà ni kódà tí n bá sì béèrè lọ́wọ́ rẹ̀ sọ dìjà ni. yóò sọ dìjà ọkùnrin ìfẹ́ gbọ́rú ẹ̀ bẹ́ẹ̀ ni òun ṣèṣe ńlá ládé lórí pẹ̀lú ìtọ́ wa lórí nísìn lọ rè kówó fún wọn jẹ́ wọn mọ̀ pátó dọ̀ mẹ́tò ẹnìkan kan ò lè gbọ́ lójú wọn ò lè gbowó lọ rẹ̀ tó o bá ti á sanwó olè ọ̀hún tán tó o ti jẹ́ wọn mọ̀ pátó dọ̀ mi ni èmi ò wá pé ọkùnrin ó pè ọkọ rẹ̀ ọ̀ wá kúnlẹ̀ ọ̀ wá sẹ́ sọ fún gbótó mo ti ra lè ọ̀hún o ni mo ní kí bàbá ọba èmi máa bí ń ṣe bọ́ ọba sọ̀rọ̀ tí ó fi ní bínú àmọ́ tí mẹ́ńbẹ̀ ni pé tí n bá ti mẹ́nu lé ọ̀rọ̀ tí mò ń bá sọ̀rọ̀ mọ́ sọ pé o ti kówó orú ẹ̀ fún tọ́nà ọgbọ́n ibi ilé ni ọlọ́run ó pè ó kù ń bẹ̀ ọlọ́run ní í ń sáré rẹ̀. irọ́ irọ́ dúró ah, ah. ẹ wá gbà mí abọ́ òmàrú lórí burúkú ọmọkùnrin ah, kò rí ni ọmọ orin ló ti dé yìí o òòrùn ló sì ṣẹ̀ṣẹ̀ yọ ẹ kí la ti ṣe kí la ti àti ẹni ó bá ti bá bẹ́kún tí ó mọ̀ ọkọ̀ tó o sì lè nílé ọkọ̀ gbé báyìí a ní èyàn ò sọmọge dáadáa kó tó wọlé ọkọ. Ah, èmi ò sọmọge dáadáa kí n tó wọlé ọkọ o. tó o bá wà wọlé ọkọ gan-an kí lọkọ rẹ fẹ́ bá ara rẹ. Ah, mélòó ni mo ti ń tà síta <laughs> ìkókó òdua rèé ọ̀rẹ́ mi ah, ó sì fẹ̀rẹ̀ gẹ́dẹ́. aládùúgbò tó ń ṣe èyí. owó ọ̀rẹ́ mi fi yún lẹ̀ mo bá fẹ́ sọ ni o sọ mo bá fẹ́ sọ ara mi sì gbẹ̀kan o mo fẹ́ nà sẹ́ẹ̀ta báyà ń rẹ ni mú wọlé ń bọ̀ àbọ̀ ní. èmi tiẹ̀ kún mi wá tẹ́lẹ̀ wá bọ̀ sọ̀rọ̀ ní ọ̀rẹ́ mi. sọ fẹ́ sọ̀rọ̀ kíákíá nìkan. mo fi já wọlé já wọlé sọ̀rọ̀. ó ní ìgbó òní kí n lábẹ́ ìgbọ́n ni pálí ò máa ń. gbẹgẹdẹgbẹgẹ. kádàrá ọ̀mọ̀ṣẹ́ kọ̀ láì gbà ó kọ̀mọ́kọ̀ tó ní òun lálejò lọ́sàn-án gan mo sì ti mọrú òpó tí wọ́n wà kí ni mo lè ṣe tó lè múnú ẹ̀dùn o ọ̀dà ọ̀dà ajásá ọ <coughs> oh, ìlọni. odòdì ọ. alágbára o. Ah, kàlélẹ̀. àfẹ́sọ́nà mi ni ó sì lóun ò fẹ́ mi sílé ni gan. Ah, ṣé ibà sí ibà àjẹsọ́nù. Oh. ajásá hmm? omi èwo lèyí. Ah, ọ̀kàrẹ̀ olólùfẹ́ mi kò máa kọ́ ìgbà tó ti ṣàlàyé fún mi pé ọ̀wà nù ilé ọ̀hún gbádùn bó ti mọ̀ pé ò gbọ́dọ̀ dá wà ahọ́n òun àtẹnu wọn jọ gbé ọkùnrin ọ wà lọ́dọ̀ mo sì mọ irú iṣẹ́ tọkùnrin bí ọmọ ṣe lọ kò wá ní dáa kọkùnrin bí ọ parí iṣẹ́ tán kọ́mọ gbà rẹ̀ mi lọlé ni mo fi lọ pọn mi pé kó bomi ò kọ́ sanra kó tó mọ́ ẹ lọ. àjàsá mi onínúure ni ọ àjàsá. ẹ lọ sinra. gbómi kó lọ sinra kó tó lọ. kí ni ọ lọ sinra kí ni mo mọ̀ tó dà sínú omi yìí kí mi ò lọ fi omi yìí pèsè lọ fi sanra balùwẹ̀ kí mo jára jẹ kí n tó délé ọ̀rọ̀ rẹ ti yé mi tí mo bá tún ọba tún dápẹ́ sẹ̀sẹ̀ mi bí èmi lọ́ọ́ máa lè. ẹ gbà mí. kò sí yé èpè ń bẹ́ẹ̀. ó ní ò sí yé èpè ń bẹ́ẹ̀. Ah. àjàsà ṣé lóòótọ́ ló ní ìfẹ́ mi. ọmọ akọ ìfẹ́ tí mo ní sí ọ kì í ṣe ìfẹ́ ojú ìfẹ́ ọkàn ni nítorí tójú bá rí lọ́kàn kọ̀ ṣùgbọ́n tọkàn bá rí oní tọkùn fojú ọkàn ni mo fi fẹ́ràn rẹ. ń fi ọ̀rọ̀ tẹ̀gbẹ́tẹ̀gbẹ́ rẹ̀ torí wípé kò sẹ́ni tí ò ní ṣùgbọ́n tiẹ̀. àjàsá ah, àjàsá mo nífẹ̀ẹ́ rẹ o. Ah. Mm, mm, mm, ìtàláwà. Ah, oya oya oya. tá a bá fẹ́ bí n délé lé wa àwọn èyí ẹ̀ bẹ́ẹ̀ wò. àjàsá ọ̀wùn mi. ọ̀wùn mi náà wò ọ̀wá náà wò ọ̀wùn mi wò ṣáàjà wọlé. àló wọlé a lọ sọ̀rọ̀ ọtí ló ti dá. ẹ wo mi àní gbogbo ọ̀rọ̀ tí máa ń tì ń sọ fún èyí gbọ́ àwa náà ẹ ṣàgbọ́njú bá àwọn ọ̀yà wa tó ń pọ́nkọ lálẹ́ báyìí wọ́n ti mú omi wín wọn wọ́n bá ti fomi wọn ńgbà téèyàn bá pọ́kọ láàrọ̀ ewé ò ti rọ̀ kò ní jẹ́ pé ńgbà tí ọba da ẹ̀kọ́ sínú ẹ̀yọ́ máa rún gbogbo eléyìí lọ́ọ́ máa ṣàkíyèsí. balẹ̀ mi àmọ́ sẹ́yìn òwe mi ń dùn. kí látàdé bẹ́ẹ̀ bá mi tewé náà ni. ẹ máa gbọ́ ìyàwó mi ṣe wá ní bọ́ tewé a jẹ́ pé tí n bá bọ́ tewé ni a jẹ́ pé ìmọ̀ nǹkan tí n ṣe ni ṣé owó tó ń ṣe yìí ní ìsinsìnyí bí ń bẹ̀ lèmi àti ẹ tá à jọ ń jẹ tá à jọ mọ́ a sì ń gbọ́ bùkátà ń bẹ̀ ṣé òwò náà ni wàá jẹ ọ parun bá ṣe bẹ́ẹ̀ a jẹ́ pọ̀ tá a jẹ́ ni mí àtayé àtọ̀run ni. àmọ́ bá lè mí sẹ́mọ̀ pé tó bá ti pé ẹ ti ń tiri báyìí tipẹ́tipẹ́ bó bá ti dáa jù báyìí lọ ó tiẹ̀ lórí nǹkan tí mo fẹ́ sọ fún yín àmọ́ mi ò mọ bí ti sọ fún yín. ṣé ẹ mọ ilé tí mo máa ń lọ lọ́jọ́ kìíní àná tí mo sọ fún yín pé ọ̀rẹ́ mi ló nílé. ilé ìsàlẹ̀ odò tó mú lọ jẹrẹjẹrẹ ilé tọ́jọ́ pé èmi náà débẹ̀ ì ń fọwọ́ balẹ̀ ì ń fọwọ́ kan erí pètò kọ́ màmá ṣe lé ìwọ̀ tàwa náà o káwa ní oko náà létí tán láìpẹ́ o <laughs> ah, ẹni tó gbélé nìkalẹ̀ ó gbìyànjú o ọ̀nàwó tọ́pọ̀ o àbí yẹn bá sọ̀tà ajé ìyẹn ó sì débẹ̀ yẹn ọ̀kájé kù kalẹ̀ pé à ah, ńlélẹ́lẹ́ lédò ọ̀ní ṣe ilé ìwọ tàwa náà. àmọ́ bá lè mi sí ẹ̀mọ́ pé ìlẹ̀ nílé ọ̀hún. Hmm, obìn èmi mo ní ṣé ọmọ pé mo kóye pẹ ni hmm, èmi mo sì gbọ́n ojú àgbá nígbà tí wọ́n sì kan ìhòlé eré rẹ̀ èmi ni ó ti yé mi mọ̀ pé ọ̀fọ̀rọ̀ gún mi là mọ̀ pé ọ̀dà mi padà síbi pé n ò ní ròná ṣé torí ọ̀wọ́ ọ̀rọ̀ ewu olè tó kó fún mi ń jè ló ti mọ ná díẹ̀ díẹ̀ mo sì sọ bówó òní ṣe lọ tí ń lọ díẹ̀ díẹ̀ ẹ ṣe náà lọ́tún lọ́tún àmú àròkà tí mẹ́kùn àsan àdáwà lọ́wọ́ máa fi ń gún mi la èmi ra lẹ̀ mọ́ kọ́lé tọ́tẹnumọ́ tọ́tẹnumọ́ pé n ti ń gbéná mi kọ́tọ́ yí padà kọ́dà kì bá ara ó ń lu ó ń lu tìmùtìmù. baálé mi kò rí bẹ́ẹ̀ ṣe òun ṣe rí lóhùn èmi mo kọ lóòótọ́ àmọ́ èmi mo kọ fún un wá lọ́kọ. ibi wọn lọmọ ẹlẹ́kùn yìí rówó ṣáfẹ́ ni níbo ló ti rówó. ọlọ́lọ́run náà ní bá lè mi ṣé wàá mọ bàbá àgbà. bàbá àgbà. bàbá àgbà kan náà àwọn náà ṣàtọ́nà mi ni mo ti kọ́ lé ọ̀hún. bàbá àgbà lé gogoro àwọn ọgbà mọ̀ ní bó ṣe kọ́lé. kí ló dé. mo ṣe bí pé fẹ́ nà mí ni. Ah, ní jìnrìn jìnrìn orí ọlọ́rọ̀ abẹ́tí dídì mo débẹ̀ mo kàdúrà mọ́lẹ̀ bí àtìpá kọ́ ní ìṣàdúrà ní ìṣàdúrà aṣara mi náà ní sórùn mo sì lànà kọ́lé sọ̀rọ̀ mi ò wá gbàrò náà báyìí. baálé mi baálé mi mo sunkún mọ́ sí ẹ̀mú pé bẹ́ẹ̀ ṣe ń sunkún èmi náà mọ̀ sunkún. Ah, ẹkùn tiẹ̀ yàtọ̀ sí tèmi èmi àti àtọ̀ máa jọ ṣòwò ọmọ ń bẹ̀ tá a máa gbọ́ ọmọ olùbọ́ tàbí táyé tàbí kejì tàbí ọbẹ kìkì bẹka. Adeleke èyí ni wọn á rí. ẹ dẹ́kun ẹ bá ń bẹ ìyàwó mi mo ti ṣe ìyàwó mi ọ̀pọ̀ ẹ wo ẹ̀ṣẹ̀ tí mo ṣe gan tó Ọlọ́run jẹ ráforíjì mi torí lúlù yìí èmi ni máa lù àlùbáàrà ni máa gbá lójú máa kàn kùnkùn àmọ́ lẹ́jọ́ mẹ́ta yìí láṣẹ òǹjọ́ lójú ìjọba fàmí ló ní ká lọ èmi náà bá tẹ̀lé mo lérò pé yóò ṣe ìrọ̀sọ́ ni kí n tán kì í bẹ́ńdẹ́ a máa ń tó ṣe ọmọ àgbẹnu tán lọ́ba nítò ìyẹ́ ọlọ́run ṣe ní o wọ́n bá rí lílọ̀ wọn rin gẹ́ni a ara mi bá kalẹ̀ bí ara akẹ́kọ̀ọ́ aṣọ ǹjẹ́ gbogbo eléyìí máa ro sọ́tọ̀ máa ro sósìn pé ọdún kankan tí ń fún mọ̀rin ayọ̀ yìí bíbẹ̀ ẹ̀kọ́ tó wá lè dáná rò ni lọ́ba ní èmi èmi èmi o bó ṣe dá akọ yín ni a mo dà èmi náà wá ní dákẹ́ ara kí n wá jẹ̀jẹ́ níwájú yín pé ìní dáṣọ ọrú ẹ̀ ṣòro mọ́ ìdí nìyí ẹ̀ẹ́dẹ́gbọ́n bá mi bẹ́ẹ̀ kọ́ yọ́nà sí mi. Adeleke oore ilé ayé tá a wà yìí fúngbà díẹ̀ ní àwa rè àáká ti wà kó tó kàn máa ná ọ̀bà sí mọ̀ nǹkan náà wà ń bẹ̀ ẹ̀ tá a bá wá ṣe láyé ọ̀hún rántí láì ọba tó jẹ tó fi yàn lọ́lẹ̀ orúkọ rẹ̀ ò ní parẹ́ kì í tó jẹ tó fi dà lọ́lẹ̀ títí láéláé ni wọ́n mọ̀ sọ̀rọ̀ ẹ̀ nígbà àwọ̀ bá wá mú ìyàwó rẹ̀ tó kì mọ́lẹ̀ tó sọ́dà sófin tó ń lò tó ọba ní bóró ní ọ̀wọ̀n tọ́lọ̀ rí tìpọ̀n mẹ́rù kọ́ngàn ọwọ́ ọmọ pé òkè lọ́wọ́ afúnigbe ni gbogbo ọkùnrin tó bá kiri síyàwó ẹ̀ lù tí ń lù tí ń lù tí ń lù tí ń lù bí ìgbà téèyàn ń gbọ́n àlùbáríkà ara tara tiẹ̀ gan dànù ni bẹ́ẹ̀ ni àìn ló bí wa kò sí kékeré obìnrin bí wọ́n ṣe mọ ohun tí wọ́n fi jẹ́ ìyà fún wa títí láéláé lọ́lọ́dún màrè ti ṣe sára wọn ọgbọ́ yà á lọ parẹ́ lọ́kàn rẹ pé ó tún síwọ́ lùmí ìwọ wò ilé lọ́kọ́ yìí ó ṣeé ṣe tó bá jẹ́ pé ọ̀ máa lù ìwọ rẹ̀ ṣe lẹ̀ bá jọ kọ́ papọ̀ àmọ́ mo tún bá wọn náà dúpẹ́ bóun náà bá máa di pé ń wùwà tí ó wù yìí ó ṣeé ṣe kó lódùmarè ọmọ wo bíjọ wà ẹlẹ́dàá rẹ̀ lọ́sẹ̀. ó wo ọ̀ràn náà ni torí pé mi mọ̀ pé kò lè mọ̀ ọ̀nà mi kẹ́lẹ́dàá mi mọ̀ ọ́ ẹ ṣé gan ni mo dúpẹ́. ìyàwó rẹ wà mọ́ra wà mọ́ra wà ìyàwó rẹ mọ́ra wà mọ́ra. Tosha. Tosha. Tosha olúwa mi o. iṣẹ́ tí mo rán ṣe ò tí ì jẹ. Ah, ọkàn mi fò ni o. ǹjẹ́ àwa dáa kí n pé ọmọ àbọ̀ wá sọ́dọ̀ wa. Ah, olúwa mi ẹ má jẹun wa ẹ má jẹun ẹ má jẹun wa ẹ má jẹun wa. ọ̀dà ọ̀dà ọ̀dà. fẹ́ wọlé ni. wọlé bo sínú bí ọ ò lè wọlé. ilé padà ń wọlé ni. ọ padà ni tí gbogbo èyí ò bá tiẹ̀ wá wọlé ìwọ lọ wọlé ẹlẹ́gbin. Mhm. bàbá wa sàmì ẹ̀sẹ̀ ta ni ó lè dúró ìpadà. ọ wọlé sọ fún ọ o ò lè bá wa gbé hàn yìí o nínú àbàyè kò sì sẹ́ni tó lè bọ́ gbé mọ́ torí ipò ti dohun ẹlẹ́gbẹ̀ẹ́ gbogbo ara rẹ kìkìdẹ́ ẹ̀gbìn ó yà dé jẹ́jẹ́jẹ́jẹ́ igbó igbó rere inú igbó yá inú igbó báyìí làdẹ́tẹ̀ gbé ó yà ó yà ó yà ó yà ó yà lélẹ̀. la wà òǹgbẹ́ǹgbẹ́ mi ni mo wá ní imú mi. omi ó ò lè mọ mi gbogbo ara rẹ kìkì ẹ̀gbin ni bẹ́ẹ̀ ni ẹlẹ́gbin ni ọ kó o sì mọ̀ wá somi dẹ̀gbin fún wa. ṣe ń retí aráalé ní ń retí ará oko rí mi gẹ́gẹ́ bí ìṣòro rẹ̀ onílé yìí ò tanná lé tààrà ẹ̀ la wí fún un gbogbo ohun èlò ara ẹ̀ pátápátá tó yẹ kó wúlò fún ẹ lọ́jọ́ iwájú gbogbo ẹ̀ ló ti tà fọkùnrin eléyìí ò wà yóò gorí rẹ̀ tọ̀hún ò wà yóò gorí rẹ̀ bẹ́ẹ̀ sì ni ohun tó mò ń jẹ lọ́jọ́ iwájú ọwọ́ òbí ẹ̀ ló wà. ìyá wa kì í ṣẹjọ́ èmi náà kì í sì ṣẹjọ́ gbogbo àwa tá à ń wúrú wà báyìí ọkọ mi à máa fà fúnyàwó rẹ̀ òbí mi à sì mọ fà á. lọ́nà wo ẹ ṣeun ìyá wa sọ́kọ tó ti lọ látijọ́ yìí tó wá dé tó yẹ kó faramọ́yàwó rẹ̀ ìyá wa kò mọ̀ ní faramọ́yàwó yóò kàn sùn bọ̀ọ̀kù bíi pọ̀nmọ́ òbí tí wọ́n ń rán ọmọ lọ sọ́dọ̀ àlè ń kọ́ irú kí lọmọ yẹn fẹ́ jẹ́ lẹ́yìn ìwà ọ̀la irú wọn ní ìyá ajá sí gbòòrò ìyá wa ara sì tún yàtọ̀ sára o ẹ wá já béèrè lọ́wọ́ àwọn òbí wa kí ní ìjọmọbìnrin wa tó lòó làdá lọ́jọ́ sí ṣé wọ́n bò ó mọ́lẹ̀ ni àbí wọ́n jù ú ta tájà gbé e jẹ ọba má wàá rò bẹ́ẹ̀ toró ohun tá a bá ṣe lénìí ọ̀rọ̀ ọ̀tàn ni bó bá dọ̀la ìwọ náà wàá wò orúkọ tí wọ́n ń pè ẹ́ níbi owó bá kò wọkọ̀. ṣé mú wá ní abẹ́ ní lọ. ó bọ̀ pé mi lè mi kí gbà ẹ sáà lọ́kọ bẹ́ẹ̀ sì lọ́kọ ẹ lẹ́gbọ̀n ọkọ bẹ́ẹ̀ sì lẹ́gbọ̀n ọkọ ẹ lẹ́gbọ̀n ọkùnrin. mo yọ̀dá mo yọ̀dá sọ̀rọ̀ gbé lọ. èdè àlọ́ bó bá rí bàtẹ́ náà. kò wọ́kọ̀ kò mọ ọkọ bọ́ ọlọ́dà á ah. lọ bí a ti fẹnu rẹ̀ gún kan ni. mo jẹ́rìí rẹ̀ kòkòrò dóbidóbi. kòkòrò dúàrè mm-hmm. àtọmọdé àtàgbà ah. ń bomi kò sì lè rẹ̀ mí. ó dá bọ̀ fún bàbá. ẹ eh, bó bá rí bákan náà ẹ ṣe wo. Ah. dákun ojú ò bá tó lè ojú mọ̀ ń tara àlè ẹ̀ e. dákun ṣé wọn nìkan lobìnrin ni òní kété jí òfin ọ̀la kété jí òfin áá ṣé kété nìkan ní bẹ̀ ni ṣé ìwọ nìkan lóbìnrin ti ń bẹ láàrin ìlú yìí ni. arúgbó tí a náà sọ̀gẹ́rì èkìsà wa ló gbà rí èmi ló ti á rí tó fi jẹ́ pé ìwọ nìkan ní gbogbo ògbà ṣé kí irú ọ ni. ó yẹ káàánú mi àmọ́ kẹ́ ẹ tó lè káàánú mi ọlọmọkọ rẹ wa ọmọ ẹ̀gbọ́n rẹ sí ẹ̀gbọ́n rẹ ọkùnrin bó o bá lọ́mọ ọkùnrin ọkùnkùn mọ̀ pé ìmọ̀ ọkọ̀ bẹ́ẹ̀ ni ìkókó òdúrà ni àtọmọdé àtàgbà ní indomie sí wọ́n wá ṣàlàyé bí mo ṣe ṣe wọ́n báṣubàṣu kọ́ tó lè káàánú mi. ṣé kí irú ọ nìkan mọ̀ ọkọ bí wọ́n ti ń bọ̀ wí bẹ́ẹ̀ ló ń gbé ka ah, mo sì sí ọ ní ṣéwọ nìkan nínú ìlú yìí àfi pépépé ọmọ gbé káàkiri ah, ọgá lára ẹ. etí rẹ dìgbà mo ní àtọmọdé àtàgbà ní indomie sí bóyá yín wà lọ́kọ o bóyá yín ní lọ́kọ o ó dọwọ́ ìdùà lókè. ẹ ṣe o. Ah, ọ bá ń bẹ̀. ṣiṣẹ́ ọ̀ka ọmọ bá lọ. ọmọ nàìjíríà kí ló wá sí lọ́nà odò. mo wá sí lọ́nà odò fáǹfààní irú yín náà ni. ah ìwé ẹlẹ́gbin ni mo pàdé bí mo ṣe wẹ̀ tán lódò. olóore rẹ mo jẹ́. ẹlẹ́dàá mi ò ní jẹ́ ìgbọ́. ọkọ tó o sì lè nílé ọkọ gbé báyìí. àní èèyàn ò sọmọge dáadáa kó tó wọlé ọkọ. èmi ò sọmọge dáadáa kí n tó wọlé ọkọ o. tó o bá wà wọlé ọkọ gan-an kí lọ́kọ rẹ fẹ́ bá lára rẹ. mélòó ni mo ti ń tà síta. Ah, ah ìkókó òdua rèé ọ̀rẹ́ mi ó sì fẹ̀rẹ̀ gẹ́dẹ́. aládùúgbò tó ń tó ń ṣe èyí. owó ọ̀rẹ́ mi fi yún lẹ̀ mo bá fẹ́ sọ ni o sọ mo bá fẹ́ sọ ara mi sì gbẹ̀ kan o mo fẹ́ na sẹ́ẹ̀ta báyà ń rẹ̀ ni mú wọlé. ẹ ẹlòmíín ṣe ń bọ̀ lẹ́yìn. ń bọ̀. ọmọ kọ. ẹni ọmọ pẹ̀lú ọkọ̀ ọmọ ọkọ̀ burúkú ní ìfẹ́ ìfẹ́. ọ̀jẹ̀ ah, ah. kọ́mọkọ́mọ kí ló dé. èèyàn ló má gbà mí mọ́ràn ó ní ká pèkúrò ọ̀lẹ́dìṣù òjọ́ ká wá jẹ́ orúkọ tó dùn lẹ́dọ̀ọ́mọ ẹni ànígbé nìkan pé mi kò mọ̀ kó ojú sí gbà mí tí fúra mi. ọmọ tóbi lọ́bọ ọlọ́run ọ̀rẹ́ ni sí ọ ń yè ọ̀rẹ́ ni pè ọ́ sódodo ọ̀rọ̀ àwọn Yorùbá náà wí wọ́n ní bí lọ lógún ọdún ọjọ́ kan lòtítọ́ ọba òtítọ́ ló dé lọ́rẹ́ ni sọ fún ọ yìí kò sí yìí níbi kóbìnrin ọmọ ta gbogbo tó yẹ kó jẹ́ wúlò ara rẹ̀ káàkiri nítorí wípé gbogbo àlùbáríkà tó yẹ kó fọmọ tiẹ̀ ló ti tà káàkiri o wá dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ ni. ọlọ́run ò jẹ́ ra ẹ̀dá àìdá kéré tó bí ọlọ́run mọ̀ fi kàn mí èmi kọ̀ máa kọ̀ kọ̀ máa kọ̀ ní wàá fi ṣàyà èmi elódà ò ní jẹ́ tọ́wọ́ ikú kọ̀ máa kàn nìkan lọ́ba kù yà ní níyàwó ni kàmá kàn sọ pé àtàrà alẹ́ àtàrà oko àtẹrú àtọmọ ni wọ́n ń dá gàgà létí wọ́n ń ọlọ́run ò ní jẹ́ ẹ ti wàá gbọ́n abẹ́kọ̀ máa kọ̀ nìkan lọ́ba kù lóbìn ní gbogbo àgbáyé ṣé bí o sì fẹ́ èmi àjàsà a ní ntàláwọ̀ funfun òní wọn bá gorí ẹ̀ gan yà kú kabẹ̀. má bẹ̀rù má fòyà ṣebí lórí ọ̀rọ̀ kò mọ́kọ̀ ni ó yà ọ́ lẹ́nu bẹ́ẹ̀ ni bóòlù ẹ̀yìn ṣe jẹ́ sí. ó yọ ọ lẹ́nu tí a bá rí irú ẹ̀dá bẹ́ẹ̀ tó ń hùwà ìkà tàbí tó ń hùwà ìbàjẹ́ ẹ má jẹ́ àsáfúrú wọn ẹ jẹ́ àfàmọ́ra torí tí a bá sáfúrú ẹ̀dá bẹ́ẹ̀ ó ṣeé ṣe kírú ìwà ìbàjẹ́ kó túbọ̀ máa lọ síwájú sí i àmọ́ tí ẹ bá fà mọ́ra ó ṣeé ṣe kó ronú pìwàdà. ẹlẹ́gbẹ̀mọ̀ ni. Ah. ẹlẹ́gbẹ́ ìwọ má rò bẹ́ẹ̀ fẹ́ fi ṣàyà torí inú ẹ̀gbin lọ́la ń gbé. kí n fi ṣàyà. bẹ́ẹ̀ ni. ẹlẹ́gbin mọ̀ ni. ẹ wá gbà mí mo rò ó ní àbálà ṣé ńlá là ni àjàṣà ah. kì í ṣe àlá o àmọ́ gbọ́ ìkìlọ̀ ó dìgbà o. Ah, mo ti gbọ́ o mo ti gbọ́ bẹ́ẹ̀ bá gbọ́ mi o mo ti gbọ́ o wọ́n fẹ́ o ẹ fẹ́ o àní fẹ́ o. ọ̀pọ̀ èèyàn ló ti ṣàgbèrè báyìí tí wọ́n ti bọ́ sáré ṣùgbọ́n lòun ò pé kí wọ́n bá a lọ ó tún wá nífẹ̀ẹ́ rẹ ló jẹ́ kó ronú nǹkan àtijú ni àmọ́ wọ́n ti sọ fèmí pé n gbọ́dọ̀ fi ọ́ lẹ̀ nítorí kọ́jọ́kọ́jọ́ kan tó yí padà nù nǹkan ẹlẹ́gbin. àjọsọ mi mo ṣe okú àdúró tì mí o. adúpẹ́ lọ́ọ̀lọ́ọ̀ adúpẹ́ lọ́ọ̀lọ́ọ̀ kò sí ní tó dùn bí àgbèrè ṣíṣe dúpẹ́ lọ́wọ́ orí rẹ̀ nítorí pé o mórí wálé ọkọ èyí ni Yorùbá ń pè ní mórí lọ kọ́ ọmọ mẹ́wàá lọ tó bá ti pé òlórí lọ́wọ́ nìkan yẹ kó orílẹ̀ ọkọ gbé àmọ́ tí wọ́n ti sọ fèmí ló jẹ́ kí n dúró tì ọ́ tá ò bá wá rẹ́ni dúró tì ọ́ ó ṣeé ṣe kọ́ ọmọ lè ronú fìwàdà o irú yín ò sì sá fún ìmọ̀ràn láàmú gbà yìí títí tọ́lọ́run fi fọwọ́ tọ́ yín lọ́kàn. ọjọ́ sáré o. gbẹlẹgbẹlẹgbẹlẹgbẹlẹ kò sí wàhálà látòní lọ owó lọ ọmọ kọ ọlá lọ ọmọ kọ iyì lọ ọmọ kọ gbogbo nǹkan ẹlẹgbin ọmọ kọ.